جماعة وجودا هيبة وجلالا النبي محمد صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم وأبصرت من زابدة وجمالا جمالك أنس هيبة ومحبة فأنت أدم مرسلين كمالا النبي محمد وكل الله عليه لمكارم ولولا وما عاد لإمام هاشمي فيصلا nabi muhammadu muhammadu muhammadu muhammadu muhammadu ya kaira da anabi wasilati abaka ilahi ma yakutu ọkọla. ó yẹ kó lẹ́gbẹ̀ẹ́ ló bá yóò wá àbí ìwọ yóò kó tiẹ̀ lọ́wọ́ mo ti ṣe lọ́dọ̀ gàgámà lánàá mo fẹ́ pé àwọn èèyàn pọ̀ láàyè ká tó pariwo ọlọ́run bá ti lánàá bọ́lá òye má ti fi máìkì rí gbogbo àwa yìí kò gbọ́dọ̀ sẹ́ni kan tádùá rẹ̀ nígbà etí bàbá adélájà ṣe ní káwá nìyẹn ẹ sọ wípé Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah oya.

bàbá ògo wa. sí dàbí ṣé ẹ jókòó thank you bàbá ti jókòó ẹ kàmá ọkọ náà kọ lánàá ṣe aláàjì ìrora yín ṣé Ibrahim ma. مولانا شاكي واين هو الإب إبراهيم قد جاء زاد خير العالمين وشاكرا فمن كان ينول المدينة زائرا سواه فإني جئت أمد زائرا له المسجد الأعلى بطا مشيد النبي محمد صلى الله عليه وسلم وأكده روض الجنان مجورا يذاكرني دار محمد ونبينا yẹ̀rún wáyé tó bọ́lẹ̀ gbọ́lẹ̀ wáyà dákìrà. mo fẹ́ ká ṣe kàdídà kan zikiri tí gbogbo ẹ̀yin ìyá wa lásàlátù yìí mo fẹ́ kẹ́ wí wà máa fi lè àwọn ìyá tó ra. kàṣẹ́ kí má la òun bá kárọ̀. وفاد الجسد خيره وذاك شيخ تجاني sọ ma sukuru wọn náà bọ taba yìí jájọ fẹsẹ lóde kiri yẹn wà máa fi àwọn lè yàtọ̀ kàṣẹ kì í máa la òfòkòrò wà fàdà làjà sábò káyìrà ọ̀gá wà ṣe dáadé. Yeah.

جبتي يا لا يا لا وعشري سبعتي يا لا وعشرتي يا لا أنا محمد يا لا لا إله لا إله لا إله Happy birthday to Omar Adedaja. Happy birthday. Thank you. angka cuma sebagana sebelaki lain belaki wala adi ila siratikal mustaqim wa ala amin apa qadiri wa miqdar lazim azim Ati azumi Ibrika ya wìkìwìkì tó ń gbé máìkì lẹ̀ yòókù ànábì lẹ́ẹ̀mejì kẹ́ni kankan máa wù í. ó tẹ̀ mí ó ti méjì. tí wọ́n fún wa ọba tí yé mi àdúrà tó má fi yí rẹ̀ ìṣọ́lá àbúrò náà ọlọ́mọ sàlámà àfúnṣọ́ yín balaba ọlọ́wọ́ yà kó wọ́tà dé nàbíyà nígbà tí wọ́n ṣe kíkiri fún wa lọ́wọ́ náà ni àwọn àlejò wọlé bàbá bàbá wa tí a ti retí wọn lá ìdòwúrọ̀ bàbá wa fàdé láti ṣe Muhammad Bashir wọn àfẹlẹ àkàlẹ ìyẹyẹ olúwa má sà jẹ́ kí arí wọn pẹ́ gbogbo ènìyàn máa rán sàlátà ẹgbẹ́ lọ́dí ọlọ́run sàrádà ánìyàn bàbá wọn ṣẹ́ni mọ̀ṣúkú ọlọ́mọ sàbá wọn kọ́kọ́ lẹ́ni ọmọ tó rán wọn níṣẹ́ olúwa kó bá padà lẹ́ni wọn àlékún àánú ọlọ́run àlékún ìṣọ́ ọlọ́run àlékún ààbò rẹ̀ ọlọ́mọ sàbá fún wọn àgbàkẹ́ ọlá àkọ́rọ́ لا حول ولا قوة إلا بالله العلي العظيم ما شاء بسم الله لا قد جاكم لإلا في فهم بابا وقبل ما لا في أرى ألو مسابا يدار فهم bákan náà a kí gbogbo àwọn ìyá wa tí wọ́n wọlé nígbà tí wọ́n ń ṣe àsìkiri lọ́wọ́ a kí àwọn alahajà wa Fatimat Adélájà àti kí wọn lẹ́ẹ̀kan kí wọ́n tó wọlé tẹ́lẹ̀ ọlọ́run kọ́ máa sábà wá kí yín èyí tẹ̀ ń ṣe lé ní ọlọ́run máa ṣe lópin ọdún fún yín ọlọ́lá hàwùlà wàlà kú wọ́tà ìlà àbílà a kí gbogbo àwọn ìyá wa lápapọ̀ bákan náà a kí màmá wa àgbà nínú màmá wa kúmù màmá wa àgbà àwọn bàbá wa kí ari wọn alibarika ọlá kurahani ni wọn gbé ọlọ́run gbogbo àwọn ọmọ olùwàkóso wọn ní dùnú fún wa ọlọlá hawla wala quwwata illa billahi ali ilàsì akí gbogbo àwọn àlejò tí wọn wọlé lápapọ̀ gbogbo àwọn fáwa tí wọn wọlé nígbà tí wọn ṣe àṣkárù lọ́wọ́ ọlọ́run kó bá wọn gbígbàdúrà akí bàbá wa alimam maharufu láti ìlú ìlérò akí àwọn àlùfáà ní àti ìlú pápá ìjà ọlọ́run náà ọlọ́run kó bá ṣàlékún gbígbàdúrà àfọwà muhammadu tawhid ọlọ́run kó ṣàlékún dáadáa alibarika ọlọ́run akurahani níwájú ọlọ́run mo kí àwọn bàbá wa láti ìlú àgbàdo bàbá màmá bàbá wa ó ti ń ṣe ọlọ́run mọ́sá jẹ́ kí a rí yín pẹ́ o ẹ kú ìfẹ́ ọlọ́run kó bá nífẹ̀ẹ́ tì í náà ọlọ́run láhàwùlà wàlà kù wọ́tà ilà bìlà àlà ìlàsì àwa kí alahaji abdulhakeem eh, adérẹ̀mí G. and G&G ọlọ́run kan ṣàjẹ́ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún a ní tú àwọn two. òun ni wọ́n ń ṣe lẹ́nìí ọlọ́run ọdún tẹ́ ẹ tún ṣe lẹ́nìí náà ẹ ń ṣe bẹ́ẹ̀ lẹ́nìí ọlọ́run ṣàjẹ́ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé má fi ọdún tọdún yìí má fi ṣòpin fún yín àgbàríkọ̀ ọlá kùràhánì níwájú ọlọ́run wala la hawla wala quwwata illa billahi ìlàsì kò sí àsìkò mọ́ kí àwọn ọmọ kéwù kọ́ máa bọ̀ àwọn kéwù tí wọ́n fẹ́ ṣe program kò sí àsìkò mọ́ ẹ dẹ́kun ẹ̀yin ọmọ kéwù díẹ̀ díẹ̀ insha allah ẹ dẹ́kun ẹ̀yin gbogbo ẹ̀yin ọmọ kéwù ẹ máa bọ̀. afa àǹtí à àǹtí ẹ̀ wá fún mi lápò yẹn. wàá bá yín ìfẹ́ kí àwọn àlejò àti ọtí wọlé.

aláàbì elias olúkọlá aláṣẹ àti olùdarí ìlànà káwọn àbá tó wà ní pápá ìjàwó ọmọ pápá ìjàwó ni ẹgbẹ́ káwọn sáré wa aláàbì elias lọ́bí ẹ̀sọ́ kí báwa wà sí ìlú fún ṣẹlẹ ẹni tí a bá wà mọ́sílẹ̀ kan kò bẹ́sẹ̀ lọ́bí àwọn. Gracias.